Hello guys, welcome back to Flow Entertainment. The Yoruba movie industry has improved tremendously over the past couple of years. It has gone from the days of low-budget film production to an era where a singular movie will cost as much as hundreds of millions in naira. Since you're eager to know the movies that make the list of top 10 Yoruba action movies, make sure you like, share, comment and also turn on the post notification to get notified anytime we post a new video. Let's go from 10 to one i i Number 10, Abere. abẹ́rẹ́ agúnwọ̀n o. moved from being a petty thief to a dreadful and vicious armed robber terrorizing the whole community. òòjọ́ làṣẹ ẹ̀tọ́ múlẹ̀. The torsion and upbraiding him gets over every day as there is something mysterious about his power. Steering, Bimbo Oshin, Kevin Iduba, Eniola Ajawo, and many more. Ṣé mi lẹ fẹ́ mu? Ìyẹ́lẹ̀ mọ̀ wò, ẹ̀ lẹ́yẹ rí. Number nine, Jagunlabi. Ìyí tó bá níyanu yìí, kò sọ fún yẹ kó ọmọ ẹ̀ bọ́ṣọ. Otherwise, Proceeding in creating a boundary between two neighboring communities creates a feud and the trivial issue between them cannot be kept wraps. The stake is getting started. How will the battle end? Sharon, Bimbo Shin, Mukari, Ika Country and many more. Number eight, ọmọ iná. Wá èmi ó bù gan mi kí fọ́ọ̀bù o, máa wojú o, agbagba fi yọ̀yọ̀ ló ń bẹ̀ sọ̀rọ̀ yìí o. Sọ́tọ̀ fọ́ iyọ̀ làbúrú. Ọmọ tèmi. Daughter of a reputable cleric, turned attitude of trenching sociality by driving, joy in tormenting people. What baffles everyone is a deep understanding in Holy Book and as a Wòlímọ̀ certificate holder. Wá tẹ́wá dúpẹ́ fẹ́ lọ di ata lásán, màá fi ń dìtà. Tẹ́wá dúpẹ́ fẹ́ lọ di iyọ̀ lásán, màá fi ń ṣe ráìs. Tẹ́wá dúpẹ́ fẹ́ lọ domi, màá mú yín. Tẹ́wá dúpẹ́ wá fẹ́ lọ ṣe bàbá àgbáyé, fẹ́ lọ aláì Bùkúnmi Olúwaṣínà Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá Dẹ́bì Ṣókọ́yà amẹnumọ. èmi ló jẹtọ jẹtọ jẹtọ èmi lomi tọ́ mu tọ́ mu tọ́ èmi lára tọ́ dátọ̀ dátọ̀ èmi lára tọ́ ńlá tọ́ èmi nílé tọkọtọ kọtọ èmi lẹ tọgbàtọ gbàtọ èmi lọkọ tọ wà èmi ní fíìmù tọwọ tọwọ tọ. level seven Daddy G. hello guys stand up and say that. there is no force as strong as Daddy G a vicious and unchallengeable powerful man who prided himself as an extraordinary man alive. agbára ọlọ́run ọba àtúbọ̀ máa jèrè àwọn ọmọ wa. his presence brings fear to anyone he has ever encountered with will he ever be conquered by other counterparts. ìyàwó wọn ni. ìyàwó èṣù ni ẹ. irọ́. kí lorúkọ ọkọ ẹ. pásítọ̀ bámidélé sá. a ó ti ṣe mistake kódà kọ́ dẹ̀ níwọ̀n náà o ní pásítọ̀ èṣù. ìka tí mo rí tí mo rí featuring ọdúnládé adékọlá Eniola àjàó ìrètí ọ̀sàyẹmí ṣọlá kùsọkọ and many more. ẹ máa wo fíìmù yìí lọ o tẹ bá fẹ́ wò parí. bámi ṣé mi àti ẹ ti jọ pààyàn rí àbá àjọ pààyàn rí dáadáa. dáadáa sà. báyìí orí ọjọ́ ṣe ń wo ìyàwó débi nìkan ni lọ́ọ̀fù mi ní kò sí ń rẹ̀ kúrò. An educated movie about the story of a cab driver who is faced with a complicated encounter. Shortly after, he learned a happy heart to a willing mother and a daughter. Ẹ̀sà ẹ̀sà ṣé ẹgbẹ́ sẹ́kúrú kan sè é? Ẹni ọlọ́pàá sè é nìyí. Ẹ kì í ṣe ọlọ́pàá yìí àtijọ́. Ọlọ́pàá sè é tẹ́jẹ́ ìlú mo fẹ́ kẹ́ fi farabalẹ̀ kẹ́ ẹ̀ fi mọ̀ pé mẹ́yìí ó ti ṣe é. Sẹ́rìn Ọdúnládé Adékọ́lá Ìrètí Ọ̀sẹ̀yẹmí ọláyẹmí jimoh amẹnimọ. tó ní problem tó ìwà nu problem káàtì ìmọ̀ bó ṣe máa yọ o tún ti ń rojú ẹ̀fẹ́ lómi yìí sọ̀kọ̀ tó ṣe gbọ̀ngàn. number five ọ̀ka rebe Bolaji FC with dying bird which was seriously wounded by her friends. A kind gesture toward the bird led her to attaining the seat of the queen in the underworld. Bolaji's first mission is to bring who offends the big bird underground court who happen to be Bolaji's close friends. Number 4. Ajanoku ẹ kò ọjọ́ There is no force that can contend with Dr. Ajanaku, a worthy man and unconventional healer who believes so much in his ancestral powers. Ọjọ́ ìyá tiẹ̀ ti dé. But in this chosen path, there are a lot of battles to be fought in order to be champion. Ó lè di orí burúkú tẹ̀ ń jò lójú ọ̀nà. Ṣé ká wá sọ pé di yín sọ wọ̀wọ̀ ni àbí kí leléyìí? Stein Ọdúnládé Ọdúnkọ́lá Ẹniọlá Àjàó Ìrètí Òsáyẹmí Mr. Latin. ẹ máa ní láti bọ́sikẹ́ẹ̀tì yẹn kúrò ẹ máa bọ́ṣọ yín ẹ máa bọ́ bra ó máa wá ku gbogbo ẹ̀ nìkan wá máa mi lòlòlòlò èyí tó bá tún dúró dáadáa tó dùn nínú yín máa tó là. ó gọ bàbá ẹ gọ. nọmba three Ṣọlá Arígúsá. bó o bá jókòó kó o jẹ́ nsàn tí mo fẹ́ sọ tán o ò lè lọ́jọ́ méje láyé. Ṣọlá Arígúsá father was mourning over political appointments. Her whole family is wiped out. Shola Sholarisa turned to god of Ijamido to avenge his family death. All guys, fire! Fire! Directed and produced by Fiti Abalogun. Starring Odunlade Adekola, Femi Adebayo, Yinka Kojú. Ah, ah. Number two, Lucifer. Strong as his name is, so his presence swiftly make a soul shiver. Nothing make him, nothing break him. Within the pillars that hold me are more than just his name, Lucifer. Ẹ̀yin òkú tó gbé Lucifer dúró, ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tẹ̀ka tó wáyé mi Lucifer. Lucifer. Steering Ibrahim Yekini, Bímpé Oyèbádé, Fẹ́mi Adébáyọ̀. Inú mi lẹja gbé, inú mi lẹja ti lẹja ti jẹ lẹja ti mú. Kí wá lóde tó mi lẹ́fà wọ̀ ní lẹja? I still remain myself. I'm, I'm, I'm Lord, Lord, Lord, Lord, Lord Lucifer. Number one, Olokikiru uh, It's a gorgeous groundbreaking celebration of Yoruba culture. Ọ̀nà sókun ni wọ́n dín bá fún, wọ́n fi lébi ìjọba lóde Ọ̀yọ́. Olukipiru is a fearless armed robber who was tricked into robbing a town no man alive can dare to rob. He is killed, buried, and rise up again. It is more than just a movie. I can see the hope of Yoruba are more very rich. Jerry, Ryan Chiata, Saido Shukba, Toby Loba Cherinde, and then Taiwo Guguazan.